يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين فان زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا فاعلموا أن الله عزيز حكيم أعوذ بالله من الشيطان الرجيم يا العلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم صدق الله العظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الكريم وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهدي إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún ọlọ́ọ̀bọ̀ Allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah awa parí ọpá pẹ̀lú alhamdulillahi ọba aláàánú ọba ọba olóore tó pọ̀ tó ní kí a bẹ̀rẹ̀ rọ̀mdánà pẹ̀lú orúkọ rẹ̀ táà sì bá débi bá dé pẹ̀lú orúkọ rẹ̀ táà sì ń bẹ̀ pé kọ́lọ́run orúkọ rẹ̀ mú tó ṣe yí pé ìyípadà gbọ́dọ̀ bá mùsùlùmí gẹ́gẹ́ bí àní Muhammad Aisha ní tí Ramadan bá ti di ogún anábẹ́ àyípadà á di àmúrè á pa gbogbo nǹkan tí a gbájúmọ́ lọ́hùn kódà tí máwọn ìyàwó ẹ̀ láwọn àsìkò yẹn á pa wọ́n tì nípa àṣetọkọláya àwọn àlọ́kọ́ Rasul mọ́sálásí ó dàrú àwọn ìyàwó ẹ̀ náà tánà máa kó àrùsùn masalasi àgbò wọn sàbẹ̀ yòókù náà ó nílẹ̀ yìí náà ahàyà láìlà anábì alẹ́lẹ́mọ́jú wọ́n ìkọ́dà ahàlà á jẹ́ àwọn ará alẹ́ sílẹ̀ torí ń wá Laylatul Qadr torí pé ń bọ́ ọlọ́run bá pààyàn inú ilé ọlọ́run súnà anábì lélẹ̀ tí èyàn máa ń ṣe ìyàwó rẹ̀ tó wọ́n sọ pé laqad kana lakum fi rasulillah laqad kana lakum fi rasulillah uswatun hasanah liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira ọlọ́run ní òun gbánibé kalẹ̀ fún wa ní àpójú rere ara súnà ẹni kó ṣe ìtìkáàfù nínú Ramadan àgàjọ́ mẹ́wàá gbẹ̀yìn kó dáàrí àkọọ́lẹ̀ wípé ọdún tí Ànábì jáde láyé nígbà àwẹ̀ ti di mẹ́wàá ló ti bẹ̀rẹ̀ ìtìkáàfù ogun òdìdí ogúnjọ́ ló lò ní ìtìkáàfù tó fi dágbére fún ayé ìtìkáàfù sèré masásílà àti ma ń ṣe masátọ́wà lọ́lájú lórí láyé dáa sí ìtìkáàfù àkọ́kọ́ masásí ọlọ́ọ̀ba tó ń bẹ ní ìlú Mọ́kà ẹlẹ́ẹ̀kejì masáàsì ọlọ́run tó ń bẹ ní ìlú Madina ti ṣe alimasi nabawi ẹlẹ́ẹ̀kẹta ètò ń bẹ ní Filastin tó pé bẹ́ẹ̀ náà àwọn masáàsì mẹ́tẹ̀ẹ̀ta yìí náà láti lè sin ọlọ́run ọba tó lóore jù lórí ilẹ̀ ayé láfi ẹgbà ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Uzaifa radiyallahu ta'ala anhu tó ń sọ pé kò sí ìtìkáf àyàfà masáàsì mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ gbọ́dọ̀ àwọn afá aládìs wọ́n yẹ àdísì wò sí àdísì mọ̀rùfú ní ọbí mọ̀kúf sí òzèbá ló fúnra rẹ̀ ní àbí ẹnu ànábì ló ti gbọ́ wọ́n ń fa mara wọn lọ́wọ́ wọ́n wá lọ wọ́n bọ̀ wọ́n bá jẹ́ ipá ànábì ló wí ìtànàbí ń sọ ní pé ibi ọlọ́lá jù táà ti lè gbáládá wọ́n gbélé bá àbá tí ìdá وأنتم عاكفون في المساجد ولا تباشروهن وأنتم عاكفون في المساجد ẹ má bá àwọn obìnrin ṣe tọkọláya nígbà tẹ́ bá kọ̀rọ̀ sínú mọ́sálásí sínú àwọn mọ́sálásí ẹ̀rí torí díẹ̀ àgbóyé àwọn àfẹ́ẹ̀sìn tó rìnlẹ̀ jù Imam Maliki Imam Shafi'i Imam amúrànbàlì ẹnu wọn kò lórí pé gbogbo mọ́sáájì tẹ́ bá ti ń kírun jímọ̀ ń bẹ̀ láti lè ṣe ìtìkáàfù ṣùgbọ́n mọ́ Abu Hanifa òun ti ẹ̀tù túlẹ̀ ó ní kó dàbí hàn kí jímọ̀ ń bẹ̀ ó ní kúlù masjidin gbogbo mọ́sálásí láti lè ṣe ìtìkáàfù tí jímọ̀ bá wá tó tó bá wá ń bẹ̀ á wà kó mọ́sálásí lọ kí jímọ̀ ní mọ́sálásí jímọ̀ tó bá súnmọ́ á tún padà síbẹ̀ látara àwọn àgbóyé wọn àyè lókẹ́nìkan sọ pé a ò lè ṣe ti ká àbùjọ ọ̀nà mẹ́ta lórí ilẹ̀ ayé ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ tó ní ọ̀rọ̀ tó kí ní ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ tó ní gbogbo orí ilẹ̀ ayé láti lè ṣe ti ká àgàdọ́ ikú mọ́sáàsì mọ́sáàsì tí a ń kí ajma'in wa rahimahumullah ajma'in amin

tó o bá kò níbi iṣẹ́ lọ́jọ́ friday darí sí masalasi wà ń bẹ pẹ̀lú àní pé mo fẹ́ ṣe tìka tilẹ̀ saturday ó fi mọ́ tilẹ̀ sunday ó fi mọ́ tó bá dé ìrọ̀lẹ́ sunday gbalẹ̀ ẹ lọ tàbá àárọ̀ monday tí masalasi tó o ti ṣe tìka ọba jìnnà sí ilé rẹ láti gbàgbẹ́ lọ sí ibi iṣẹ́ kò burú ń bẹ̀ a sì máa ṣe òru mọ́júmọ́ kó o débẹ̀ láìlókó mẹ́láàárọ̀ ètìkà fún náà ni ládàrí ọkàn ní tó tẹ́ni tí ó kó ń bẹ́ ni ó sì lè sọ̀sọ́ náà ní ọba ráyé ni lọ́sí ti káàpù kọ̀dá kí Ramadan lọ káwá pé mùsùlùmí kò sí ti káàpù bẹ̀rẹ̀ rárá ó kù díẹ̀ káàtó kí ládàá àwẹ̀ wà lè bá kún dáadáa àti ká lè ṣe èyí yá sunnati gẹ́gẹ́ bí ibi tí àwa wà akànyà bàrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àsìkò àti awuyewuye tó ń ṣẹlẹ̀ ìgbé tí a ń bèèrè bèèrè ìgbé ẹjọ́ bóòlù ọ̀rọ̀ ti káàfù yìí àwa máa sí káàfù mọ́sálásí wọn kábá ní rárá o a lè ṣe o àbí ká maka ká madina ká dé filasin ká tó ṣe ẹ̀sìn wa ò lè tó báyẹn nígbà táwọn mùsùlùmí bẹ́ẹ̀ lu madina wọ́n ń ṣe ti káàfù mọ́sálásí ànábì àwọn mọ́sálásí ní mọ́sálásí àyànà wọ́n sí ti ká fún bẹ́ ní ngbàdá mùsùlùmí tí wọ́n bẹ ní Iraq àwọn sàbẹ́ ànábì tí wọ́n bẹ ní Egypt tí wọ́n bẹ ní Damascus gbogbo wà lórílẹ̀ ayé iná sí ti ká fún bẹ́ bóò láwọ́sọ̀ wá dé ìdáwọn fún fún pín wa sọ tabaka tí àwọn àfáà bidayat mujtahid wa nihaya muktasid majmu imam nawawi al-mughni bin qudama eh, qurtubi jami' al-hakami imam jassas bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn àfá fíkí súnnà nílò àtọ́lùmọ́ ṣọ̀kání subulu salam gbogbo àwọn jẹ́ àtàkà fún ayé àti tó tó jọjọ lọ tá a bá lọ sínú ẹ̀ a rí ọ̀rọ̀ àwọn àfáà lórí ọ̀rọ̀ yìí masalatum khilafiya ọ̀rọ̀ tí a ń fa mara wọn lọ́ni torí díẹ̀ kí a máa fún pínpín máa wùn yẹn iṣẹ́ olóore ni àgbọ̀ fún pínpín fọmọ̀yàn ẹni tí ó ṣe stikaf kò sí ẹsẹ̀ ń bẹ téèyàn bá ṣe kò lẹ́sẹ̀ kọ̀ọ̀kan nígbà dáadáa ni kì í sọ̀rọ̀ yàn súnà ni gẹ́gẹ́ bíbi tí a wá wà rí pé bí láwà náà ni wípé akùtìyàn àwọn èèyàn ńláńlá ìlú ńláńlá ẹni ọlọ́dán ni lápapọ̀ ni lórí bó ni àlàáfíà lè wà lórí ilẹ̀ ayé tá wá tẹnumọ́ àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ di UN United Nations ìgbìmọ̀ àgbáyé tí gbogbo àgbáyé pé a ètò àbólé ayé níkàpọ̀ ọmọnìyàn àwọn ni a fi sí lọ́dọ̀ agaga majlisul amni security council security council tó jẹ́ ìgbìmọ̀ tí a níkọ́ ma pẹ̀tù sí wàhálà ayé àwọn akitiyan wọn àti akitiyan wọn tá mẹ́nubà gbẹ̀yìn o náà ni al-i'lanul alami al liukoko lè nsàn alẹ́ ìlànà alẹ́ alámi ìkéde àgbáyé fún ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ agbáni wípé gbogbo ọmọnìyàn lábí ní ọmọlábí gbogbo ọmọnìyàn ló sì ní ẹ̀tọ́ sí gbogbo tàbá tí ń pè ní ẹ̀tọ́ lórí ayé tá fún un gbogbo ọmọ ènìyàn ló sì ní ẹ̀tọ́ sí pòtá ń pè ní òmìnira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tọ́bá wá wo àwọn nǹkan tí ìkéde àgbáyé lórí ẹ̀tọ́ ọmọnìyàn kó sínú a ó rí pé ní abẹ́ agbárin kókó nǹkan mẹ́rin tí ó tí Islam wá sàlẹ̀ fún aráyé tí Islam sì ní àmútólé lórí tí wọ́n pè ní alimabadu alinsaniyatu alladhi kafala alislam bi suratin fadila o náà ni àwọn gbòǹgbò ìpìlẹ̀ ìjọmọ̀nìyàn tààfilé bára lórí ilẹ̀ ayé tí islam wá mójútó ní ọ̀nà tí ó sí ẹ̀sìn tí ó sí rò rí tí ó sí kan tó rí yanjú bí sàrámù ṣe yanjú ẹ̀ àkọ́kọ́ ń bẹ al-hurriya al-hurriya ìta ń pè ní òmìnira freedom ẹlẹ́ẹ̀kejì ń bẹ al-adala dédé justice ẹlẹ́ẹ̀kẹta ń bẹ al-musawa'a al-musawa'a dọ́gbandọ́gba equality ẹlẹ́ẹ̀kẹrin al-ukhuwa ìjọmọ ìyá brotherhood nǹkan mẹ́rin ìlọsàn lórí ilẹ̀ ayé lẹ́ni táyé òfètò asàfẹ́kù òmìnira ààlè ààlè sí tó wà kódà ọ̀pọ̀lọpọ̀ ń tọ́lọ ní àṣẹ òfin ayé ó ń dí lọ́wọ́ ìgbésí ayé àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ó ń díwa lọ́wọ́ lẹ́bìnrin gbà mí ń bẹ ọmọbìnrin mùsùlùmí islam fẹ́ kọ́ mọ́ múra dáadáa kọ́ mọ́ lò ìjáàbò tó ń di ìwà ọ̀daràn tí a ń torí ẹ̀ lọ́mọ jáde ńlé tá ẹ̀ mọ́ gbà síṣẹ́ tá ẹ̀ lè kó sùkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìdíwọ́ ìdíwọ́ ìwà pọ̀lọ̀ bẹ́lú mi bá ń wáṣẹ́ islam fẹ́ kí mùsùlùmí ọkùnrin kó dárùngbọ̀n sí wọ́n aláàfẹ́ àwọn onírùngbọ̀n bí iṣẹ́ yóò mú kan ni o àìdàkọ́ gbáṣẹ́ wa kó sì fárùngbọ̀n tàbí kọ́ fọ́ múrùngbọ̀n rẹ kó fi ṣe wálẹ̀ tàbí oúnjẹ lọ bí iṣẹ́ ṣòkòtò rẹ̀ wá wọ́lẹ̀ kọ́ máa tẹ̀mọ́lẹ̀ kọ̀kọ́já gbọ́sẹ̀ ah, wọ́n ni a ah, ò lè gba wọn ní ṣòkòtò tó fẹ́ tó fẹ́ síbi iṣẹ́ yìí ṣé ṣòkòtò ló fi ṣiṣẹ́ ni ṣé ṣòkòtò ní ọpọlọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá fẹ́ sin ọlọ́run bàbá ọlọ́run ṣe fẹ́ àwọn àgbédè kan bẹjọ́ fàyẹ ẹlẹ́ ọkùnrin ti ń da ayérú ìjọmọ̀ ìyá ọmọ ènìyàn asàfẹ́kù ẹ̀ bólàfẹ́ kílẹ̀ ayé tó yìí lọ́wọ́ àfà tó sì pé gbogbo akitiyan tí ayé ń sà àìsàkéèsì àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí àwọn abẹ́ tẹ̀síwájú lẹ́ni lórí akitiyan àwọn èèyàn lórí báwo ni àlàáfíà ó dé àìmọ̀yà àpérò àpérò àwọn ìgbìyànjẹ́ ń gbé kalẹ̀ àsọdí ẹ̀fún wọn bẹ̀yẹn ní àsìkò kan ní oṣù kẹfà 1995 wọ́n ṣe àpérò ńlá kan ní Moscow lórí àlàáfíà náà ni wọ́n pè gbogbo àwọn èèyàn oṣìṣì ẹ̀rì UNESCO ní true UN ní ẹgbẹ́ àpérò yìí wọ́n pé àkọlé àpérò yìí ní mutamaru àtàáyùs àsìlìmí wàlìhíwá bainal adiyan wa shu'ub àpérò àgbáyé lórí bó ní aráyé lájọsẹ̀mí àlàáfíà papọ̀ ìsẹ̀mí àlàáfíà papọ̀ kémi gbẹ ẹlòmími láàyè kẹlòmínà gbẹmìnà láàyè kájọ sẹ̀mí àlàáfíà bá ti ẹ̀ yàtọ̀ ní àwọ̀ tí a yàtọ̀ lédè tá a yàtọ̀ níran tá a yàtọ̀ ní àṣà àtijọ́ wà nílé ayé náà èèyàn ni mí èèyàn rẹ̀ náà báwo la fẹ́ sẹ́mí àlàáfíà nínú àpérò náà ni ìfọ̀rọ̀wérọ̀ ìforíkorí láàrin àwọn ẹlẹ́sìn ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ agaga àwọn ẹ̀sìn ńláńlá mẹ́ta tó ní ìbátan pẹ̀lú sánmà ẹ̀sìn Judaism tí a ń lẹ̀ máa nábi Musa àwọn tá ń pè ní Jew àní ní Judaism ó ní bàtà pẹ̀lú sánmà torí pé Musa ní ìwé tọ́lọ́ bá fi rán bẹ́ẹ̀ náà ni Nasraniyyan Al-Masihiyyan Christianity tó yẹ yóò sọ wípé ànábì wa Ìsá alayhi tó pé láìka wá bí wọ́n pè ní Jésù lọ́dọ̀ wa mùsùlùmí Ìsá lámà tàbí ká ma ní Masih bin Maryam ẹ̀sìn tó náà mú wá tí wọ́n ń pè ní ẹ̀sìn àwọn tí a jẹ́ Christian ó ní ìbátan pẹ̀lú sánmà bẹ́ẹ̀ náà ni al-Islam alladhi ja'a bihi Muhammadun sallallahu alaihi wasallam nabiyyur rahma nabiyyul huda nabiyyus gbogbo àwọn ẹ̀sìn ilé ló ní àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni inú àpérò alìwárùn bẹ́nàlá dìyàní wọ́n ṣọ́ọ̀ àwọn orílẹ̀-èdè oríṣiríṣi pẹ̀lú ideology wọn ẹ̀rí báwo ni wọ́n ó ṣe jọ fọ̀rọ̀wérọ̀ tí ó fi ní sí gbẹ̀mí sí omi ètò pé pé orílẹ̀-èdè eléyìí ọ jà tòun bélé ìjà ilé ni àpérò 1995 tó lé lórí ní oṣù June tó sì ti pé a UNESCO ló ṣagbátẹ̀ rẹ̀ ìlú Moscow àti alìdára tó dì níyà lè muslimi Russia alìtìhadíyà àti àwọn ìgbìmọ̀ ẹ̀sìn ìgbìmọ̀ alámùjọ ẹ̀sìn nílẹ̀ Russia fún àmùsùn Russia àwọn náà wà nínú àti wọ́n ṣe agbátẹrù jẹ́jọ fọ́ sọ́pọ̀ lẹ́yìn náà alẹ́ àìhàtú alẹ́ khairiyya alìsìlámíyà alẹ́ alàmíyà bí Kuwait ìgbìmọ̀ yìí ìgbìmọ̀ amúlùdùn uh, charitable organization ló wà fún òun náà wà náà tí a jọ pèpè yìí tí a jọ fọ́ sọ́pọ̀ láti ṣe ìpàdé àgbáyé ọ̀kanù kí ni wọ́n wá lẹ́yìn náà àpérò mi tó ṣẹlẹ̀ jẹ́ ń pè ní mutamaru salam fi manzul islami ìyẹn ṣẹlẹ̀ ní september year 2000 ẹ̀rí ní ìlú kẹjá ń pè ní Kyrgyzstan Koriz òun náà ni wọ́n ti ṣe àpérò yìí débi pẹ́yìn tó jẹ́ olórí ìlú yìí òun gangan náà ló ṣagbátẹrù àpérò yìí inú àwọn àpérò àgbáyé ni fún àlàáfíà ọmọnìyàn kí ni wọ́n wá àlàáfíà ẹ̀rí bàbá wa àgbà tó lọ ní khadimu haramaini alimalik abdullahi bin abdulaziz ali saudi nínú àwọn àṣeyọrí bàbá yìí ọba tó síwọ́sẹ́ kó tó dùpọ̀ bá ti ń bẹ́ẹ̀mbẹ̀ ìgbà ipò nílẹ̀ saudi arabia tánkù ní abdullahi bin abdulaziz ali saudi òun lọ gbapò lẹ́yìn fad tí salman wá gbapò ní ẹ̀yìn ẹ̀ inú àwọn ó ní nǹkan tánkù ní mubadara move initiative ńgbà tó di báyé ṣe rí ó pèpè tó fi ránṣẹ́ sí àwọn un pé ó ti di ọ̀ràn yàn báyìí báyé ṣe dàrú àgàgà ńgbà tọ́rọ al-irhab wal terrorism and terrorism tó dé ọ̀rọ̀ àwọn kan ń dàlúrú wọ́n ju bọ́m̀bù

láàrin àwọn tí wọ́n ní ẹ̀sìn oríṣiríṣi àtọ̀lẹ́jọ́ oríṣiríṣi àtàṣọ oríṣiríṣi báwo la lè jọ sàṣepọ̀ pẹ̀lú gbọ́lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àsìkò ìdátò dúró sí náà rẹ̀ ká lè bá mọ̀ yí pé ọ̀rọ̀ àlàáfíà yìí ó jẹ àwọn èèyàn kan lógún jẹ àwọn kan Ramadan